وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو فلوبا أترى بكي أزيد وأسود ونبوى محمد صلى الله عليه وآله وسلم gbogbo على الذي ànábì àwọn ìgbà tó bá ń tọ ìlànà lẹ́yìn sọ́lọ́ ọ̀yọ́ sọ́lọ́ tó fi di ọjọ́ gbọdọ̀ kìyàmà abẹ́lẹ́ ọkọ̀ fi kẹ́yìn kó lè kárí gbogbo wọn náà. àtúrà Fathul Majid ṣẹ́rìṣì kìtàbí tawhid tí amẹ́ríkà ní ọjọ́ jíròjírò báyìí tíra tó ṣe pé àlàyé nípa tí a ń pè ní àkídà àwọn nǹkan tí àwọn kristiani ní ìgbàgbọ́ náà ni ń bá wa ṣàlàyé bí ṣe fún ìwọ̀n àbúrúhà alayhi rahmatullah sọ bákan náà àwọn nǹkan tó ṣe pé ó lè kó bá ìgbàgbọ́ yàn tó ń jẹ́ ẹ̀gbọ́n náà ni ṣókùn ti ní àlàyé púpọ̀ jù nínú tíra tí a ń kà yìí níbi tí à ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìmọ̀ fi nǹkan míì dájọ́ ìmọ̀ lo nǹkan míì láti fi ṣe ìdájọ́ ìlérí àlàyé yìí náà láti mẹ́nu kan fífi àwọn èmi ìdọ̀rọ̀ fúnzì àtàwọn nǹkan míì tí kò kí ń ṣe òfin ọlọ́wọ́n ọba àti àwọn ìta bọ̀ sí non-mid law tí wọ́n pè ní common law so ìwọ́n á lò ó láti mọ̀ lè sòfin ayé yàn náà ni ọ̀rọ̀ tí a ń bá lọ. àyà tí a wá kà lónìí òun náà ni ṣọ́lùkì àyà tí ọlọ́wọ́ bá ti rí wáyé dá kí lọ́la hum ta'alaw ila ma وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا بسم الله الرحمن الرحيم قال شارح هذا الكتاب الشيخ عبد الرحمن آل بن حسين آل الشيخ رحمه الله تعالى قوله وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا بين تعالى أن هذه صفة المنافقين وأن من فعل ذلك أو طلبه وإن زعم أنه مؤمن فإنه في غاية البعد عن الإيمان قال العلامة ابن القيم رحمه الله رحمه الله تعالى هذا دليل على أن من دعي إلى تحكيم الكتاب والسنة وأبى أنه من المنافقين قوله ويصدون ويصدون لازم وهو بمعنى يعرضون لأن مصدره سدودا فما أكثر من اتصف بحال الوصف خصوصا مما يدعي العلم فإنهم صدوا عما توجبه الأدلة من من كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم إلى أقوال من يخطئ كثيرا مما ينتسب إلى الأئمة الأربعة في تقليدهم ما لا من لا يجوز تقليده واعتمادهم على قول من لا يجوز الاعتماد على قوله ويجعلون قوله قوله المخالف للناس الكتاب والسنة وقواعد الشرعية هو المعتمد عندهم الذي لا تصيح الفتوى إلا به فصار متبع للرسول صلى الله عليه وسلم بين أولئك قريبا فصار المتبع لرسول الله صلى الله عليه وسلم بين أولئك قريبا كما تقدم التنبيه على هذا في الباب الذي قبل هذا فأتي <coughs> àwọn àyà tí sheikh Muhammad ibn abdulwahab tí wọ́n kó wá gẹ́gẹ́ bí àlàyé nípa pé ẹbọ ni kéèyàn máa ní ìgbàgbọ́ sí nǹkan mi láti fi ṣe ìdájọ́ tó yàtọ̀ sí òfin ọlọ́run wa àwọn àyà náà ni àwọn bá kíkà rẹ̀ lọ قال قوله وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله رأيت المنافقين يصدون عنك صدودا wọ́n ọ̀rọ̀ tí yẹni pé ayà al-Qur'an tí ṣekùn abdulhab tí wọ́n fi ṣẹ̀rí ipé nínú ìṣesí àwọn munafiki lára àìfẹ́ lo òfin ọlọ́run ọba tí ń dàmú wọn ó ní pé ìdákílẹ̀lẹ̀ ó ń ta ẹ́lẹ́wó ìlẹ́mẹ́ àǹzọ́lọ̀lọ̀ tó bá pè wọ́n ní pé ẹtì ẹ̀jẹ̀ ká lọ lè ṣòfin ká darí síbi nǹkan tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ yẹn ni pé al-Qur'an wa ila ẹ jẹ́ ká dá ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa àbí òṣèlú wa ká dá padà sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ra'aita al-munafiqin ó rí àwọn tí wọ́n jẹ́ sí sọ̀rọ̀ yóò tún lè bá àwọn tí kìí ṣe mùsùlùmí ipe ara yìí ń ṣe olùwà ní ìṣesí tó rí lára àwọn ènìyàn ni pé yẹ̀sùdúnà àìǹkà sùdúdà wọ́n ṣẹ́rí kò lọ́dọ̀ rẹ̀ rán yányán ni wọ́n ṣẹ́rí ni pé ẹ̀rọ àlọ́ tìbìtì ànábì òun ṣéèkì ní báyìí ta'ala fọ́lọ́lọ́run ọba tó lọ rẹ̀ ga ń ṣàlàyé fún wa pé anna hadhihi sifatal munafiqin ipe ìròyìn àwọn munafiki lélẹ́yìn وأنه من فعل ذلك أو طلبه ẹn tó náà bá ń ṣe bẹ́ẹ̀ àbí tó náà ń wá ní ká máa fi òfin mí ìsẹ̀sìn fàínza ẹ̀mà àbí ká máa fi ṣe ìjọba fàínza ẹ̀mà ẹ̀nà ohun mìnú kódà tẹ́niyẹ bá ń rò pé mú mi nílò òun fàínà ó fi gọ́ọ̀yẹ̀ tìlbó ìdí anil imani ẹnìyẹn ó jìnà sí ìgbàgbọ́ gan ẹ̀rí pé wọ́n sọ ní ìjẹjọ́ ìpèbí táǹkà yìí àwọn tí a ń gbìyànjú láti sí súnà Nábì sallallahu alaihi wasallam a lè láti ṣàkíyèsí gan lérí ọ̀rọ̀ fífi nǹkan míì ṣe ìjọba àbí ń fi nǹkan míì ṣe ìdájọ́ so wọ́n gbọ́dọ̀ yé mùsùlùmí dáadáa yẹn gbọ́dọ̀ ṣe àṣejù níbẹ̀ èso gbọ́dọ̀ ṣe àṣejù. العلامة ابن قيم رحمه الله تعالى وني هذا الدليل وني لي جائري على أن ما دعي إلى تحكيم الكتاب والسنة أنت بانكوي ike ẹyẹ ká fi alkùrán nẹjá ma fi ṣèdájọ́ òun nẹjá ma fi ṣètò ìlú tó nẹjá lo ṣẹ̀ríà fa'aba tó wá takú annáhu minal munafikin munafiki ló ń ti wa n'inu sísẹ́mù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú sísẹ́mù ìfi nǹkan míì ṣe ìjọba àbí èyàn wà nínú sísẹ́mù ìfi nǹkan míì ṣèdájọ́ tó wá ń kí àyà Al-Qur'an fún pé

obìnrin náà gbé jáde ṣẹ́mọ̀ nǹkan jẹ́ aburú nípìnlẹ̀ ìyẹn tó wá fẹ́ gbé aburú kan tó tún burú nínú aburú kalẹ̀ àfi kí rí yàn pé kọ́lẹ̀ tó bá lóhun tó sèlú náà eré rẹ gbọdọ̀ pé kò mọ̀ pé o gbọdọ̀ balùkìyàmọ̀ rẹ jẹ́ pàtàkì jùlọ ọ̀rọ̀ ayé gangan yóò dàrú fún yàn yóò dàrú fún yàn kányẹ obìnrin kalẹ̀ bóun ní ọjọ́ chairman yín kẹ́yìn dị sì dìgbò fún obìnrin kó jẹ chairman léyìn lérí kò sí lọ́kàn yín o ẹni pé ìyìn sọ pé àwa ìyìn sọ pé àwo dìgbò ìyìn sọ pé káwa náà sì dìgbò ẹ̀yin náà ní bá rí ẹ̀yin tẹ́ẹ̀dì gangan àkíyèsí yín gangan ní ń pè fúnra yín bí tí wọ́n bá fẹ́ ṣe aburú aburú kan máa ń bẹ tó ní aburú wọ́n ní ẹjẹ́ ká tẹ́kì lẹ́sà ìbò yìí so ibú ńláńlá gbangba kó wájú pé ibẹ̀ lẹ́tùn lọ lè tún kiri bọ́ ń parabọ̀ wábẹ̀ dáadáa ó ní pé kọ́wùlùhù gbólóhùn ànábì tún ní wàyẹ̀sùdùn wọ́n ni pé wọ́n kẹ́yìn sí wà ànábì ni láàzìmùn wà wọ́bí máa náà yóò rèdùn ìyẹn ni pé dandan ni ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n gúnrí لأن مصدره torí مصدره tí ń jẹ́ sùdúdàní yẹni pé sùdúdàn mana yu'ridun ó gúrí yányá fama aktharu man ittasafa bi hadha al-wasf wọ́n ni ta ló pọ̀ wọ́n ni a ó pọ̀ gan yẹni pé ta'ajjub nù wọ́n láwọn tó pọ̀ jù náà láwọn tó pé irú ìsẹsí ti ń bẹ lára wọn ni tó pé tẹ́ bá ti pè wọ́n pé tọ́lọ́run yá bí wọ́n yẹ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ fòbìnrin jẹ́ ṣáàmù nísìn rí ẹlòmí ò ti lu aago torí eré rẹ ti fọ́ ọmọ pé kìníkan tí ọ̀tọ́ nì o lè máa ní kílọ́ tó kílọ́ kàn yín bí ọ̀rẹ́ òṣèlú nìsìn èmi ọba ikùn lọ́kàn yín pẹ̀lú òṣèlú àmẹ́yìn ó kìlọ̀ o orí burúkú ńláńlá náà leléyìí ní orí burúkú ẹ̀tùn orí mọ́tún wá ní orí burúkú ńláńlá náà lélẹ́ yìí kéré ará lọrin ó pé ẹ̀yìn lọrin wẹ́ẹ̀sì kéré yìí ó pé ẹ má fi wọ́n fa àgbákò tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé àgbákò tó láńlá ní ẹ́rí pé kése pé mọ́ sẹ́ẹ̀tì tíra wá bẹ́ẹ̀ wàláhì ọ̀rọ̀ òṣèlú náà láńkà lọ ni ọ̀rọ̀ ipé ká lo òfin ọlọ́run náà láńkà lọ so wọ́n ní irú àwọn tó pọ̀ jù láwọn tó ṣe pé tẹ́ bá ti sọ̀rọ̀ ọlọ́run fún wọn báyìí wọ́n gbẹ́nà khususan mimma yadda'i al-ilm sheikh ní pàtàkì jùlọ àwọn tí wọ́n mọ̀ láwọn mọ́kéwú àwọn nímọ̀ ẹ̀wọ̀n ò ní rí rúmọ̀ yìí lò wọn ní rí sọ ẹ̀rí wọn ní rí wà sí eléyìn ṣe kọlọ jímọ̀ kọlọ lè ṣe wà sí pé Ìlọrin west obìnrin ò ní sọ yìí hùn inú rédíò ẹ̀ nígbọ́ pé obìnrin ẹ̀ nígbọ́ ẹ̀ ìgbà tó kí bàbá tó gbé kalẹ̀ tó bá ti dé kọ́sá fún wọn lówó yìí náà ni ẹ̀dàkùn kún sí gbà kẹwa wáwáwáwá owó ẹgbùn lọ́wọ́ báyìí kí lọ fẹ́ gbélé lérí nílùú yìí ọlọ́mọ jẹ́ àtúnláwà ní láńlá àtúnláwà ní kékeré àti tí ti kò sí pé nọ́nọ́nọ́nà pé àgbà obìnrin àbí gbogbo àbá lúrí ò rí báyìí àbí sẹ́lẹ̀ rí ọba lọ́rin abẹ́ lọ́rin west láàrin àbí abẹ́ chairman náwà ó ẹwọ bí tí a ń gbé ara wa lọ báyìí ẹ̀rí kí mo ní parabọ̀ abẹ́ n tí ń sọ pẹ̀lú ẹ̀rí ẹ̀sìn ni pẹ̀lú ẹ̀rí ẹ̀sìn ọ̀rọ̀ pé kí lọ́wọ́ burú ẹ̀rí ẹ̀sìn ní fi gbé kalẹ̀ fún wa táfìrí min kitabillah nínú alkùrán wà súnà tó rọ̀súlì inú súnà nábì ilá àkọwàlì man yukhti'u kathiran hmm. wọ́n wà padà sí ọ̀rọ̀ àwọn tó ṣe pé àṣìṣe lọ́rọ̀ wọn mimma yantasibu lil a'immatil arba'a kọ́dà lómi lè mọ́ sọ pé àwọn àìmà mẹ́rẹ̀ẹ̀rin abu hanifa maliki shafi'i imam ahmad wọ́n làwọn ni ọ̀dọ́ wọn làwọn fi taqlidihim wọ́n wà máa tẹ̀lé man la yajuzu taqliduhu ẹni tí ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa tẹ̀lé wà i'timaduhum wọ́n gbára lé ala qawli man la yajuzu al-i'timad ala qawlihi ẹni tí ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa gbára lé ọ̀rọ̀ rẹ̀ wa yaj'aluna qawlahu al-mukhalifu lin-nass wal mu'tamad indahum ń tọ́ ta pẹ̀sìn gan làwọn wà ní ń tàwọn gbára lẹ́nu alladhi la tasihhu al-fatwa illa bihi tó pé kò sí tẹ́lẹ́bí sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ́bí ṣèdájú ẹ̀sìn alkùránù àdísì yìí náà ni fasọ́ra alìmọ̀tàbà ilẹ̀ rọ̀súlìlà ẹn tó bá wá ní wọ́n wà ní ti ẹlẹ́ jù kí wọ́n gbégbé kúgbédé wọ́n takọ àwọn bàbá wọn ṣékì ní kàmá takọ dámà tàbí aláhádá fílbábìlẹ̀rí kọbla hádá ẹnìkan pè mí láàárọ̀ yóò ní kí n sáré lísìn sí rédíò kan ní mi ẹfẹ́ máa gbọ́ kí ní ìjẹ̀rẹ̀ ó ní ẹsà gbẹ́gbẹ́gbọ́ mo bá sí ìgbà tí máa gbọ́ ó ní àwọn ọ̀rọ̀ sáré ó láwọn tí bá ń takọ àwọn àgbàlagbà tí wọ́n ní mọ́kọ́ ní tí ó kún pàmílẹ̀ ni pé àwọn kọ́dọ́ tó bá ń sọ pọ́ ọmọ àgbàlagbà ń lù yìí ilé yín ọ̀kọ́ sí ilé ọmọ àgbàlagbà náà ilé yín ọ̀kọ́ sí òkọ́ sínú ẹni tó ń kà ní ọmọ àgbàlagbà nílùú lọrin yìí tó ní ah, ah, ah, eh, ọmọ àgbàlagbà ní ilé yín ọ̀kọ́ sí mbẹ̀ náà so tó bá rí báwọn àwa tí lè àmáwò lágbàlagbà dìfẹ́ndì ẹ̀sìn làwọn fẹ́ dìfẹ́ndì ń ti wá ọba kò jù bẹ́ẹ̀ lọ àbọ́rọ̀ yóò ti clear ní ilé yín sẹ́ kò sí nínú ilé àgbàlagbà ńlọrin yìí tán bá ń kà wọn ò ní kà sí àti kíní àti kejì tí ń sọ̀rọ̀ àbíkọ̀tán tó nígbà tẹ́nu sáà ní kí ń gbọ́ mú ní kílẹ̀ ni ya mín tó ní ń gbọ́ kíní yìí wọ́n wá ní àwọn ẹni wọ́n sófò ní wọ́n ṣe kíní kan ẹ̀rẹ́ ń takọ̀ àgbàlagbà wo balagbawó so òun ni pé kẹ́nìyàn wá sọ pé mo fẹ́ dúó mo fẹ́ máa lo òfin ọlọ́run mo fẹ́ lo tànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n wá sọ dẹ̀rọ̀ rí bá ń wọ́n wá sọ dìde pọ́n ló gbé nǹkan tuntun dé tẹ́ à nǹkan tuntun náà lọ gbé dé ní wọ́n lọ kama taqaddama tanbi ala hadha wọ́n ṣékì ni mo ti sọ̀rọ̀ yẹn síwájú o mo ti pàkíyèsí fil babil ladhi níbi àwọn báàbù tó ṣáwájú ṣẹ́kì ní fatadabbar wọn náà ronú sí adil ayat àwọn ayà tí a kàkalẹ̀ yìí wa ma ba'idaha àti àwọn ayà mi tuntun wá lẹ́yìn rẹ̀ yatabayyanu lak yóò hàn sí ọ ma waqa fi ghalibin nas n tó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní fẹ́ òdodo lò máa fi akitari lọ waka ẹ̀yà níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ òun ní fòdòdó lò wallahu almusta'an ṣe kìíní tán kọlọ̀n fọ́ràn wá lọ́wọ́ ọlọ́run láwọn ràn wọ́n lọ́dọ̀ rẹ̀ yẹn ni pé tí alárọ̀wá bá ti rí pé ọ̀rọ̀ ńláńlá ni lọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá ní pé wa idha qila lahum la tufsidu fil ard qalu innama nahnu muslihun wọ́n tán bá sọ fún wọn pé àníṣẹ́ ẹ má ṣe bàjẹ́ mọ́ lórílẹ̀ ayé qalu innama nahnu muslihun ní àwa ń ti wá olùṣe dáadáa láyé làwà o àwa ń tán ayé sí ni o bẹ́ẹ̀ sì ni wọ́n bá yé jẹ́ ní tẹ́ bá sọ kẹ́ mọ́ bá yé jẹ́ mọ́ wọn ni à ń tún lú ìṣe ni قال أبو العالية في الآية يعني لا تعصوا في الأرض يعني كي ما سي إما إما سي إما ما هو يسلول لي أيما لأن من عصى الله تلان طبعا شيلون في الأرض لولي لي أيه أو أمر بمعصية أبو مغنت ينقاسي كي ما سلون فقد أفسد في الأرض يعني ينبو لي أيه جنيو لأن صلاة الأرض torí pé in tí ó múlẹ̀ da ayé da wàsàmẹ́ tí ó mú sánmà náà dá innama huwa bi ta'ati Allahi wa rasulihi oníkéyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run àtòjíṣẹ́ وقد أخبر تعالى عن إخوة يوسف عليه السلام بقوله النبي يوسف الله أبان صني قاري نينو آية القرآن انت شك فمو أن يكون فمي ريبي tí ẹ̀bá ń hùwà ẹniyàn balẹ̀ ń ba orílẹ̀ ayé jẹ́nu wọ́n ni thumma adina mu'adhdhinun ọ̀rọ̀ anábì yusuf lọ́lọ́wọ́n bá ń bá bọ̀ ipé ìgbà tí wọ́n ta oúnjẹ fún wọn tán pẹ̀lú àwọn ọmọ ìyá anábì yusuf tó wá di pé wọ́n fẹ́ máa lọ ni anábì yusuf wá mú kíní tán fi ń kíní múdù scale kíní pẹ́rẹ́gì ọ wá jù sínú ẹrù wọn tí wọ́n ti dì ọ wá ní ààrí kíní scale wa máa wò tàbí wọn tàbí wọn òṣùwọ̀n fún ààrí mọ́ ò ní súnmọ́ adìnà mu'adhinun mu'adhanu adìnà mu'adhan lẹ́ni tí wọ́n bá pè pèpè ẹwà o wọ́n pè àwọn èèyàn ayyatu al-'ir innakum lasariqun yẹni pé ẹ̀yin tí ẹ̀ẹ́dì ẹrù tẹ́ wá ra nǹkan lọ́dọ̀ wà yìí tẹ́sìnrìn àjò wá ẹ ti jalè qalu wa aqbalu alayhi madha tafqudun àwọn ọmọ ìyá anábì Yusuf àtàwọn bàbá rẹ̀ wọ́n kọjú sí ẹni tí ó sọ fún wọn pé wọ́n jalè ó rí mọ́ wọ́n ni qalu nafqudu sawa'a al ààrí pẹ́rẹ́gì ọba mọ́ yẹni pé òsùn wọn bá wàlẹ̀mẹ́n já àbí hamlu ba'irin wà ánàbí za'im yẹni kí gbogbo àwọn tán sì wá ara tán gbé ẹrù wá tẹ́wà rẹ̀ rù yìí àwọn náà láàrù sí bí wọ́n jí kìíní ìgbé qalu tallah bí tí ní àwọn ọmọ ìyá ànábì Yusuf ní kí máa jí iná lè nufsida fil ard àwọn ọ̀wá láti wá sí ìbàjẹ́ lórílẹ̀ ayé àwá bàlú ìjẹ́ wàmọ́kùnná sàrìkì àwọn èso lè àìsò lè àtiwájà lè ń lù yìí bí tí ṣékù fẹ́ lónìí pé wọ́n ní fàdálàtì àyà wọ́n ní àyà yíwá ń tọ́ka pé àìlà annakulla tí yẹn bá ti ń balẹ̀ jẹ́ ni tán bá lè yẹn balẹ̀ jẹ́ kò dìgbà tí yàn bá lọ lè ń gbé jígà tí wọ́n ń fọ́ ojú ọ̀nà ẹni tí bá ti ń ṣe ń tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ń ayé jẹ́nu wọ́n ní wabil munasabatil aya li tarjama wọ́n ní ìbámu aya yìí pẹ̀lú tó jẹ́ tọ́pìkì yẹni pé ń ta fẹ́ lu ọ̀rọ̀ fún gẹ́gẹ́sẹ́ pé ọ̀rọ̀ democracy autocracy government law common law ọ̀rọ̀ rẹ̀ náà ni àyà Kùránì náà là ń sọ pé ẹni tí ò bá ti lo òfin ọlọ́run ọba ẹnìyẹn ń borílẹ̀ ayé jẹ ni o wọ́n ní pẹ̀lú àyà yìí wọ́n ní annata hakuma ila ghayri Allahi wa rasulihi kí wọ́n máa dájọ́ pẹ̀lú nǹkan míì tí kò kí ń ṣe òfin ọlọ́run kí wọ́n máa ṣòfin pẹ̀lú òfin míì tí kò ìlú yìí ẹ má ba ìlú yìí jẹ́ inú àdánwò gangan níjọba ní ní democracy lílò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdánwò ni kóbìnrin ó tún wá tún jẹ olórí ń bẹ àdánwò kejì ẹ jẹ́ kádánwò ọmọ ní fúfú yẹ́ ẹ mọ́ tún gbé wa láàlè mọ́ anábì sallallahu alaihi wasallam nígbọ́ tí anábì gbọ́ ẹlòmílẹ̀ mọ́ ní pé àkíní pèsè mọ́ democracy ni ni ó njọ́ tí ọba faris ó kú àwọn faris ni àwọn persian náà wọ́n pè ní faris àwọn iran eh, eh, pakistan àwọn iran náà ni so iran pakistan àwọn faris nù so wọ́n yìí ṣe mùsùlùmí rárá ìgbà tí ẹni tó ọba wá kú ẹnìkan wá bá nẹ́bí ọba faris kú àmọ́ ọmọ rí obìnrin òun náà fi jẹ aláṣẹ anábi ni a lan yufliha qawmun wala amra'un imra'a anábi ni gbogbo ìjọ tí bá ń léwu kó ṣe láyé anábi ó sọ pé ìjọ mùsùlùmí gbogbo ìjọ tí bá ń ṣe tó bẹ́ẹ̀ jẹ́ pọ́bìnrin ní jẹ́ apàṣẹ láàrin ẹ̀ ní ṣe oríire wọn ò ní ṣe àṣeyọrí ẹ̀wọ́ kò ní lọ́kàn pẹ̀lú òṣèlú àmọ́ tẹ́ ń ṣe yẹn gẹ́gẹ́ ní kí ẹ̀yin tẹ́ wà nù rẹ̀ kẹlọ lè sọjí obìnrin ọgbọ́dọ̀ dé ibẹ̀ o tóbìnrin bá dé ibẹ̀ ẹjọ́ rí ajọ kẹsẹ̀ bọ́ àdánwò òun náà nù àmọ́ ọlọ́wọ́n yọ àwọn tí wọ́n bá fọwọ́ sí o ọlọ́wọ́n yọ kónú ń ẹ̀rí pé ń sọ lẹ́ẹ̀kan ipé sí tí wọn káyà yìí rí ipóbìnrin àní obìnrin ọgbọ́dọ̀ jẹ olórí anẹ́bì ni àní tóbìnrin bẹ́ lè jẹ ológbogbo àwùjọ tóbìnrin bá jẹ́ pòun ní jẹ olórí fún anẹ́bì ni wọn ò ní sí àṣeyọrí láyé wọn èpè látọ̀dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam ni kọ̀ wá sí àfáà kan tó wá takò wípé àdísì yìí o bí àdísì dọ̀ífù ni àdísì tó lásẹ̀ ńlẹ̀ sámú náà làdísì yìí so òun náà ni pé gbogbo àdánwò táwọn yẹn bá ń fọwọ́ fà àwọn tó bá fọwọ́ fà àwọn náà wọ́n jẹ́ ẹ̀rí ìtàn ṣe ń jó ní ẹ̀rí bá ní jíyà rẹ̀ lọ́wọ́ báyìí náà nìsín ẹgbà five one thousand ẹjẹ̀ ọdún mẹ́rin ẹtún múra ẹtún gbà ẹtún jẹ́ mi lọ́dún mẹ́rin ọlọ́run la ẹni tí ò bá sí ń bẹ pẹ̀lú yín naam sheikh wọ̀fìl áyà ẹ̀nà wọ̀fìl áyà wọ́n ní tabató wọ́ yìí bákan àtàmbí ìtají wa ń bẹ̀ pé aláàdẹ́mì iqtirar ẹ má gbẹ̀tàn jẹ́ o bí àkọwálẹ̀ ahìlẹ̀lẹ́wà pẹ̀lú gbólóhùn àwọn onífẹ́ẹnú wàyín sọ́kọ̀rọ̀ fún wábí dáẹwà kódà tán bá ń ṣe ọ̀rọ̀ yẹn tán kún lọ́dà pẹ̀lú rọ́ tán láwọn fi àwọn tóró lè yá nìsí kan lè yọ pé bílíkì kan ìyàwó e, anábì Sùlèmánà nìkan wọ́n lọ lè wá rọ́wá so tábàtì ẹni e kọ́dá òun ṣe ìta anábì tí wá ṣe kìnnì tó sọ fún wa lélẹ́yìí ṣe bẹ́yìn náà sí mọ̀ pé shari'u man qablana laysa shari'atuna idha khalafatuhu shari'atuna òfin àwọn tó ti kọjá tàbá ti lè rí wípé annabi sọ̀rọ̀ sọ́làmù òun takò nǹkan òun a nídi nǹkan òun mọ́ta annabi òun náà láàmù na wa rubbama wa fiha tahdhir wọ́n ní níbi àyà yìí ìṣọ́nilára wà ń bẹ̀ minal iqtirar bir ra'yi kí wọ́n máa gbàtàn jẹ pẹ̀lú làákàyè ma lam yakum ala sihhati dalil nǹkan tí ò bá ti lálàáfíà min kitabillahi wa sunnati rasulih bóyá láti inú alquran àbí inú sunna nabi sallallahu alaihi wasallam fama aktharu man yasduqu bil kadhb mélòó mélòó àwọn tó ṣe pé irọ́ ni wọ́n máa ń gbàgbọ́ wa yukadhibu bis sidq wọ́n máa pèrọ́ lódodo idha ja'ahu ìgbà tí òdodo bá bá wa hadha min al fasad fil ard kíyàn orí báyìí náà kó jẹ́ pé tó bá rírọ́ olódodo ni tó bá rírọ́ onírọ́ ni ẹni ìrún náà ń balẹ̀ jẹ́ ni ويترتب عليه من الفساد أمور كثيرا بكنا أمورته وأبرو مواشلة تقبع تخرج صائبه عن الحق تقرا جيك ني غان يقرا وتدخله في الباطل يو اكو ني يسنو إراء نسأل الله العافية نسأل الله العفو والعافية شيخنا بلون كما ساسدكم فوا كفوا لا العافية àláfíà tó gbé ọmọbẹ pẹ̀lú wa láyé àti lọ́run wọ́n ní fatadabbar a ní o tún ronú sọ́dọ̀ ọ̀rọ̀ yìí tajid dhalika wàá rí pé ọ̀rọ̀ yìí fi alẹ́ akthar òun náà ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn máa ń ṣe illa man asamahu Allah àfẹ́ntọ́lọ́n bá kan ṣàánú wa manna alayhi bi tọ́lọ́wọ́ bá fún níláàkáì kamilan tíláàkáì yẹn pé inda wurudu shahawat ìgbàtí àwọn adùn ẹ̀mí tó bá ṣẹlẹ̀ síyàn wà bá sọ́rọ̀ náà fìdàn ẹni tọ́lọ́wọ́ bá fún ní ìrìnà tó clear tó yanjú dáadáa inda wurudu shubuhat ìgbàtí nǹkan tó lójú bá ṣẹlẹ̀ tí ó jòkó pé ah kí ní ìfẹ́ dàrú o bó láti yanjú rẹ̀ tí ó wà padà sínú alkùrán àti súnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní kéyàn orí báyìí kó jẹ́ pé ní tí ma ń ronú tí ó ronú pé ah ẹwọ́n tẹ́ni yìí sọ o tí ah ní tó fẹ́ yìí ẹjí bóòlù ṣe yẹ kó rí o tí ò ní tẹnu jẹ oníjó kókó báhùn bákan náà lójú kò ní jẹ́ kó dí òun lójú wọ́n ní ẹni tó bá rí báyìí wa dhalika fadlullah wọ́n ní àánú ọlọ́run lélẹ́ yìí ọlá ni ọlá ọlọ́run ni yóò tí man yasha ẹni tó bá wù lọ́lọ́run kan máa ń fún bẹ́ẹ̀ kí sí gbogbo èèyàn ní máa ah, ah, bá ẹni sheikh ni qawluhu wala tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run ni ẹ má bà orílẹ̀ ayé jẹ́ má ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti dáa qala abubakar bin iyash fil aya afá ìsọba ìpé nípa Abubakar ibn Iyash wọ́n nípa ayà yìí wọ́n ni inna Allah ba'atha Muhammadan ọlọ́run náà nẹ́bẹ̀wà Muhammad ila alil ard sí ara ilẹ̀ yẹni pé sára ayé wọ́n ń fi fasadin ìbàjẹ́ ni wọ́n ń ṣe nígbà wọn ìbàjẹ́ fa aslahumullahu bi muhammadin ọlọ́run wá tún àwọn èèyàn ṣe pẹ̀lú sábàbí pọ́lọ̀run ànẹ́bì sí wọn tí nǹkan yẹn wá takò tí ànábì sallallahu alaihi wasallam mú wá fún wa tó é pé fàhúwá minal mufsidina fil ard a òbìlẹ̀jẹ́ lẹ́ni hun òbìlẹ̀jẹ́ ẹni pé tí ń balẹ̀ ayé jẹ́ lẹ́ni hun ẹni tí bá ń serú nǹkan tí ó ń takò súnà ànábì sallallahu alaihi a ọ̀balẹ̀jẹ́ lẹ́ni hun kọ́lọ̀kọ́ ṣe wá ní ẹni ó mọ̀ balẹ̀ ọlọ́wọ̀n ọba lẹ́yìn ìgbà tọ́lọ́wọ̀n bá ti tún ṣe وقال ابن قيم رحمه الله ابن قيم صبي قال قباك وني قال اكثر مفسرين وني يقول قواتي ومشي تفسير وصبي لا تفسدوا فيها وني ثم ولا تفسدوا في الأرض بعد إسلائها ولئوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وني ثم آية وني لا تفسدوا فيها ẹ má bà orílẹ̀ ayé jẹ́ bilma'asi pẹ̀lú kẹmọ́ ṣẹlọ́run wàdùhá ila ghayri ta'atillah kẹtùmọ̀ pàwìyàn sí kẹmọ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ba'da isla'illah lẹ́yìn gbà tọ́lọ́n ti tún láhá tọ́lọ́n ti tún ayé ṣe biba'thi rasul rusul látara kóra wọn òṣìṣẹ́ sí wa wa tó ìsàlàyé òfin wọ̀tọ̀ á ìlàtọ̀ àìtìlá tó sì sàdó àbíkámà tẹ̀lé tó sì pèwà àbíkámà tẹ̀lé àṣẹ ọlọ́run fa iná ìbádàta ghayra Allah kí ọmọ wá sin nǹkan míì tí kìí ṣọlọ́run wà dá ẹwà ìbàjẹ́ ńlá ni lórílẹ̀ ayé bẹ́ẹ̀ fasadul ardi fil haqiqa wọ́n ni tí ń jẹ́ bíba orílẹ̀ ayé jẹ́ gangan innama huwa bishiriki bihi oní kí ọmọ ṣẹbọ sọ́lọ́run wà bí mukhalafati amrihi kí ọmọ yapa àṣẹ ọlọ́run ẹni tí ń wà da'wati ila ghayri Allah kí o tún máa pè àwọn èèyàn pé ẹ ká lọ ẹ má tẹ̀lé tọ́lọ́run wà iqamati ma'budin ghayra kí wọ́n wá máa gbé dìde ká máa sin nǹkan míì ká máa sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ẹlòmíì lè máa ní sí yìí lẹ̀

ìbàjẹ́ láńlá lélé yíò wàlá sọ́lá hẹ́láà èyàn tó lè orílẹ̀ ayé sínú wàlá lè áhìlìhà èyàn jẹ́ kórílẹ̀ ayé ó dá fáwọn tí ń gbé bẹ́ ilá ń yẹkú náà wahdahu wal mutaa àfi tó bá ṣe pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run wàtọ́ẹ̀tù wàlìtẹ̀bà li rasulillah laysa illa wọ́n ní bákan náà ìtẹ̀lé níbi ọ̀rọ̀ ẹ̀sìn anábì nìkan náà ni ìwọ̀n tẹ̀lé lómi wa ghayruhu innama tajibu ta'atuhu ẹlòmí èyàn ma tẹ̀lé idha amara bi ta'ati rasul sallallahu alaihi wasallam tí bá ń pa aláṣẹ ká ma tẹ̀lé tó bá ṣe dédé òfin ọlọ́run tó ṣe dédé òfin ànábì àá àmọ́ lọ́nà ni àmọ́ èyí tó bá ti yapa in tí ọlọ́run mú wá tánàbì mú wá fún wa à ìran ọ̀rọ̀ Áfíríkà lẹ̀ ní o ni ó sì tako dáadáa torí tọrùn ni ó fi tako pé láyé eléyìí sí tánàbì mú wá fún wa fáyidà umira bi ma'siyatihi tó bá ń pàṣẹ pé kéèyàn ọmọ ṣe ọlọ́run wa khilafi shari'atihi bí kí ọmọ ya pa òfin ọlọ́run fala sam'a wala ta'a yọ́gbọ́dọ̀ tẹ̀lé ni wọ́n yọ́gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu wa man tadabbara ahwala al-alim wọ́n ni ẹni tó bá wo àgbáyé ardi sababu tawhidullah wa ibadatihi wa ta'atihi yóò rí pé tí ma ń òun náà ni kéèyàn wọn sin lọ́hùn nìkan ẹni tí bá ń jẹ ìlú tó bá ti ń sin lọ́hùn ọba nìkan tí wọn ò ṣe ẹbọ níbẹ̀ ìlú wọn dà ó ìlú wọn nífọ̀kànbalẹ̀ ìjọba ibi ò ní máa fìyà jẹ wọn ìjọba lóhun kò ní máa fìyà jẹ ará lóhun kódà bí èsì ìjọba ẹ̀sìn náà ń lò torí pé kí ni ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ìmọ̀ ń bá tàwọ̀ sẹ́rí bí ìyà bá ṣe pọ̀lú bó bá ṣe pọ̀ nínú ìlú tó kí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bọ́ ṣe pọ̀ tó náà nù bí àìfọ̀kànbalẹ̀ bá ṣe pọ̀ tó kí wọ́n mọ̀ pé bí ìyapa àṣẹ ọlọ́run tó nù ọ̀kúlù sharrin fil alam gbogbo aburú fasababu mukhalafati rasulihi tó fa ní kí ọmọ yapa ànábì ni wà da'watu ila ghayrillah àti kí ọmọ pèpè sí nǹkan míì tí kìí sí ọlọ́run wà rasuli àtòjíṣẹ́ kí ọmọ pàríyàn sí nǹkan míì tó yàtọ̀ sí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba sheikh ni wa wajhu mutabaqatu hadhihi al ta kó ila ghayrillah wa rasulihi wọ́n ní kíyàn mọ́ lọ lè dájọ́ pẹ̀lú nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ min a'zami ma yufsidu al-ard inú nǹkan tó tóbi ní túnmọ́ ń ba ayé jẹ́ ni mímọ̀ àásí nínú ẹ̀ṣẹ̀ ni fala kò wá síbi tẹ́tí lè rí dáadáa kankan àbátúnṣe nǹkan tí ń bàjẹ́ illa bi tahkimi kitabillah àbí kí wọ́n máa lò fi ọlọ́run wa sunnata rasulihi kí wọ́n máa lò súnà nábì sallallahu alaihi wasallam náà ní sọ lẹ́ẹ̀kan bí kódà kẹwàá nínú ìlú kan sọ pé democracy làwọn ń lò amẹ́yìntẹ́ ń gbèlú ó ń kálukú wá ń practice súnà tí ń practice súnà yóò sì mọ̀ rí pé ìfọ̀kànbalẹ̀ ó máa jẹ́ tòun kódà tí wàhálà bá dé sábàbí ike wọ́n lo nǹkan mí tí kìí sófin ọlọ́run irú ìtafẹ́sẹ̀ ní ìsìn ìtafẹ́ kóbìnrin lọ́ba débẹ̀ níjọ́ tí ìyá rẹ̀ bá ń dé ọlọ́run ó sì rọra gbé àwọn tó ń ṣe kí ni àwọn tí tí wọn ò yọnú sí tí wọn fọwọ́ sí tán káwọ́ mọ́ra tí wọn débẹ̀ ọlọ́run ọlọ́run ti mọ̀ bí ṣe ládá fún wọn pé ìyà tí ń jẹ yìí ìyà àdánwò nù ìyà àdánwò tẹ́ mọ́ ń pa rẹ̀ ọlọ́run mọ̀ bí sẹ̀sán fún ẹniyẹn yóò mọ̀ fún ládá torí gbogbo àdánwò fìtínà tó bẹ̀lẹ̀ bá mùsùlùmí tó pọ́n sì dúó dédé yóò mọ̀ jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ bó sì mọ̀ jẹ́ kí yóò lo al náà nìlànà àwọn mu'minin àti súnà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá sọ báyìí pé ọmọ yushakkikir rasul ẹni tó bá ń yapa òjíṣẹ́ ọlọ́wọ́n bá min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn gbà sí mọ̀nà ti kílẹ̀ sí torí pé ìlànà tí wọ́n tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn mùmìní nuwallihi ma tawalla ní tí ń ṣe ohun náà ládáadáa ní tí ó lóhun fẹ́ náà ni ọlọ́run yóò dáadáa wà nuslihi jahannama wa sa'at masira olúwa lẹ́nìyàn yóò wọ iná jahannam jahannama sí burú níbi tí yàmà ń ṣẹ́rí sí ọlọ́run tó ní afa hukmal jahiliyyati yabghun ìpé sí ìdájọ́ àwọn aláìmọ̀kan lẹ́yìn ń wá kílẹ̀ máa lò yẹni pé ìdájọ́ àìmọ̀kan náà ni àwọn gbogbo àwọn ìdájọ́ táwọn èèyàn gbé kalẹ̀ àwọn òfin táwọn èèyàn gbé kalẹ̀ ọlọ́run ní sí náà lẹ́yìn fẹ́ máa lò ní wa man ahsanu minallahi hakaman kò sí ẹni tó mẹjọ́ dá tó tọ́lọ́run kò sí ẹni tó mọ òfin ṣe tó tọ́lọ́run òfin ọlọ́run òṣèlú ọlọ́run náà lòṣèlú liqawmin yuqinun fẹ́ tó bá dá lójú tó ni ti ń jẹ́ pé tó yẹ kí mùsùlùmí kọkọjúmọ́ qala ibn kathir رحمه الله امام ابن كثير sọ يعني yani pé lórí aya الجاهليه hukm وان jahiliyyati تعالى قال ابن كثير رحمه الله تعالى ينكر تعالى على من قال عن حكم الله تعالى المشتمل عن حكم الله تعالى المشتمل على كل خير النهي عن كل شر وعلى لا إله ما سواه من الآراء والأهواء والاصطلاحات التي وضعها الرجال بلا بلا مستند من الشريع من شريعة الله كما كان أهل الجاهلية يحكمون كما كان أهل الجاهلية يحكمون به من الجهالات جهالات من الجهالات والضلالات كما يحكم به التتار من سياسات محفوظة الجن الجنكيز من جنكيز جنكيز كان الذي وضع لهم الياسق وهو عبارة عن كتاب أحكام اقتبسها من شرائع شتى من اليهودية والنصرانية والملة الإسلامية والملة الإسلامية وفيها كثير من الآكام أخذها عن مجرد نظره نظره وهو فصارت في في بنية شرعا يقدمونها على الحكم بالكتاب والسنة فمن فعل ذلك فهو كافر يجب قتاله حتى يرجع إلى حكم الله ورسوله فلا يحكم بسواه في قليل ولا كثير آه، الشيخ محمد عبد الوهاب عليه رحمة الله ìtumọ̀ afahukmil jahiliyati yarubun tí àwọn fi ṣe ẹ̀rí lórí pé ìmá fi nǹkan ní ìṣòṣèlú tí kìí ṣòfin ọlọ́run ọba in tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ láńlá ni kódà ó lè súnyàn dédé ẹbọ fún òdẹ̀lẹ́bọ Ibn Kathir wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé àyà yìí wọ́n ni yunkiru ta'ala wọ́n ni ọlọ́wọ́n bá ń takò ala man kharaja an hukmillah àwọn tí wọ́n jáde tọ́láwọn olófin ọlọ́run mọ́ tí wọ́n sọ pé òfin ọlọ́run yìí ṣẹ̀ríà yóò alimushamil ala kulli khair pé gbogbo aburú ní ma ń kọ̀ fún yàn wà ádìlá ilá máa sì wá òmìnà ààrá ìwọl àwà tẹ́nìyàn wá sẹ́rí lọ síbi àwọn làákàyè táwọn kan gbé kalẹ̀ ìfẹ́ ẹnu táwọn kan gbé kalẹ̀ istilahat àwọn terminology táwọn kan gbé kalẹ̀ náà lọ wá ń lò wípé abẹ́ legislate òfin òfin kìnnìkan tún àlúmọ́ náà wá tẹ́wọ́ lọ́rùn alẹ́tí wàdọ́ àáríjáàl tó ipá àwọn èèyàn nìkan àwọn èèyàn náà kàn gbé kalẹ̀ bíláàmù stanadin min shari'atillah tí ò ní òfin kan tí ò níbi kan tó fara tì níbi òfin ọlọ́run tó pélé ọkàn lónìí yóò ní àwọn sòfin báyìí ilé òtún lónìí apárẹ́ kàmẹ́kánà ní báwọn ìdájọ́ àìmọ̀kan wàdọ̀lẹ́lẹ́t ìdájọ́ ànù wọ́n ni kàmọ́ yàkún bí tàtàrù gẹ́gẹ́ bí tàtàrù náà ṣe fi bó ṣe fi sòfinu mina siyasat wọ́n máa mú láti bí àwọn òṣèlú yẹn ni pé láti bí political eh, political knowledge àbí nǹkan kan al-ma'khudha min Genghis Khan tó pé ọ̀dọ̀ Genghis Khan ni wọ́n ti mú àwọn nǹkan yìí gbogbo àwọn òfin tán gbé kalẹ̀ ohun òfin Genghis Khan ni aládewádọ̀ aláhùn tó ṣe pé òun náà ló gbé kalẹ̀ wádọ̀ aláhùn àlè yásík tó pé yásík ló gbé kalẹ̀ wọ́n ní òfin yìí wà wà ìbáratùn wọ́n lóhun lòfin kan tó ṣe òun ni an kìtàbí ahkam yẹni pé yásík yẹn òun náà ń pè ní àwọn ìdájọ́ kan kọ̀díktàbẹ́sà min shara'i shatta òun náà ń pè ní law àwọn òfin oríṣiríṣi náà ti lọ lè mú wọ́n mú látinú yahudi wọ́n mú látinú nasara bí common law wal millatul islamiyya so àwọn mí o tún mú mi nínú òfin islam wa fiya kathiru min al-ahkam wọ́n ní àwọn ìdájọ́ wà tó pé an mujarradi nadharihi wa tó pé jankisan yẹn lọ́kàn gbé kalẹ̀ mujaradi nazari yìí òun lọ́kàn wò pé pẹ̀lú àwọn nazari tóun yẹn ni pé n tóun fi òye wò yẹn ni pé n tóun fòye wò pé ah bó ṣe yẹ kó ṣe rí ní wàháwà àti ìfẹ́nú tí ẹ̀ lọ́kàn gbé lọ́kàn gbé kalẹ̀ yóò sì gbé kalẹ̀ pé príncipù ní àwọn mẹ́tọ̀dì kan ní yóò sì gbé kalẹ̀ yóò sì ya pé díẹ̀ nínú mọ̀ jẹ́ irú ẹni gbogbo orú wọn òfin tí wọ́n ń lò ní orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè oríṣiríṣi wọn ti lo òfin ẹ̀sìn wọ́n ní fasọ́ra fi bani ishari ani yóò wá dòfin fún àwọn ọmọ inú ìlú yẹn kódà yuqaddimuna ala al-hukm bil-kitabi wa sunnah kódà wọ́n gbé òfin yẹn wọ́n pàtàkì rẹ̀ ju al àti sunna lọ ẹ máa wọ ẹlòmíì tán bá ń ka national anthem kò sí ogun tó bá wà kò ní rìn máa kò ní mú fùkú mẹ́mà a máa ń ka national pledge yóò ká ọmọ yà ní sọ́dákùn ẹwà bí ìkéjì ọlọ́run sófin ló gbọ́ òfin ọlọ́run kan tó ipọ́ ń bá lọ bẹ́ẹ̀ pé wọ́n sì ní kí ní yọ̀dá òṣèrò stop bẹ́ẹ̀ náà pé eh ìṣe mọ́ àmọ́ tó máa ń ka national pledge wáyé rárá yóò sì rọ agan báyìí kọ́ra ẹni tó jágbàlagbà náà òun náà sọ yìí pé tàbí ẹgbọ́ta ọmọ kéèkéé kan sọ wọn pé tàbá ti ń kanú náà fìlẹ̀ jẹ́ ẹgbọ́rọ̀ orin owó àgbàlagbà ń kọ́ ah. so lẹ́fì mọ̀ pé wọ́n gbé kí ní ìkalẹ̀ kọ́dà àwọn èèyàn pàtàkì ẹ̀ ju òfin ọlọ́run àti alkùnrin àti súnà lọ ẹ̀ẹ́n máa ń ka kùnrin ni wọ́n sì mọ̀ rojọ́ àwọn tẹ́bá ní national ààrá kọ́dà nínú òun pledge fún Nàìjíríà àbíkọ́ ní àsíá ó ní àsíá fẹ́ lọ ní àsíá fẹ́ ọfẹ́ jí ó ní ògbóbi tó bá wà gbogbo ìgbọ̀dọ̀ dìde mẹ́ èmi dìde ìgbà ní kìrínù ní kámpù NYSC wọ́n ni so rí pé we are we are we are we are we are we are we are tagging this flag like a flag we are tagging flag flag kìíní ní ọmọ kan pa rẹ̀ ìdìde fún ààyè mọ́ ìdìde fún àsíá sẹ́gbẹ́ kí ní ó sì mọ́ ń yí àwọn haúsá gan haúsá ní ah papa you are right remain remain remain steady tó lọ́kọ́ sí fìlà lérí wọn gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo fìlà rẹ̀ èmi sì èmi ó bá gba tèmi ó gba tọwọ́ mi náà gba àtàwọn ọmọ haúsá méjì gan náà àwọn àlébà lọ́bìsì kẹ́kí ni ó ní wọn ń ka àsíá àwọn ìmọ̀ ah, àwọn ń ta àsíá àwọn àjòkù ni ayin àsíá ah, ní onímọ̀ ìdé bá sí á o bí o bá sì kíyèsí ní oṣù mọ́wọ́nú ẹbọ dédẹ̀dẹ̀dẹ̀ tó nímọ̀ nù sọ́lọ̀n wà láàsíá ni sọ àwọn òyìnbó yẹn kàn gbé kalẹ̀ ọyẹn náà sì gbá ó sì dòfin mọ́ lọ́wọ́ ó sì sọ wọ́n dìbò níbẹ̀ náà so bẹ́ẹ̀ yẹn sì gbọ́dọ̀ wọn lákèsí gbogbo àwọn nǹkan yẹn so àwọn òfin kófin yìí ni ó gbọ́dọ̀ pàtàkì rẹ̀ lòfin ọlọ́wọ̀n ọba yíò gbọ́dọ̀ pàtàkì òfin ọlọ́run jùlọ tí ẹni tó bá kọ́ wọ́n wá kó fínì sí wọ́n jẹ́ lọ́yà ọjẹ́ kọ́mọ́n lọ ìjẹ̀rẹ̀bí lọ́yà lọ́yà báyẹn ṣe máa ti pé lọ́yà òun lọ́yà lágbájá ọ gbọ́dọ̀ pàtàkì bó ṣe kọ́ òun náà àwọn bá sọ̀rọ̀ lórí ẹ̀ pé ọ gbọ́dọ̀ pàtàkì rẹ̀ kọ́lọ̀ dáa kí wọn fi sẹ̀sìn pé orí ẹwù ti òfin ọlọ́run ẹwù ẹ̀rẹ̀ ẹwòfin ọlọ́run ẹwòfin tán kalẹ̀ yìí so irú ẹni yẹn ẹni wọn kọ́ra kò ní sí nínú nǹkankan kọ́ra ó tún ṣe nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ bẹ́ẹ̀ ibò àwọn àbá sọ pé nǹkan tó ń kọ́ òfin bóyá lecturer ni ní faculty of law so mọ́ kọ́ wọn kò sí mọ́ sàlàyé pé wo òfin ọlọ́run bẹ tó da ilé ìlọ ọlọ́run bẹ tó da ẹ̀mí fi rẹ́ sin òfin yẹn àwọn kẹ́ẹ̀ náà wá pàtàkì ẹ̀ ẹni lọ́ọ̀ sùfàmọ́ ń fa ilẹ̀ dalik tọ́ ẹn tó bèèrè wá ń ti òfin kófin tán gbé kalẹ̀ yìí àkọ́mọ́ ń lọ yìí tó bèèrè wá pàtàkì rẹ̀ ju tòfin ọlọ́run lọ fọwọ́ káfírùn ẹniyàn di kèfèrè nù lọ́nkọ́sọ wa ń bẹ̀ ṣékì ní kọ́dà yajibu kìtàlù irú ẹniyàn yẹn hatta yarji'a ila hukmillah tẹ́ni yóò fi wá padà sófin ọlọ́run wa rasulih àti òfin òjíṣẹ́ fala yahkum bisiwa'u tẹ́ni yóò fi wá ní máa lo ìdájọ́ tó yàtọ̀ sí òfin ọlọ́run fi qalilin wala kathirin ó kéré ní ọ̀pọ̀ ni ẹ̀rù kí mo sọ ní oní pẹ̀tọ̀ irú àwọn aláwábára a gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ jòfin ọlọ́run ọba lọ kọ́dà agbọ́dọ̀ fẹ́ tó rárá agbọ́dọ̀ kórìíra rẹ̀ so náà ni ó fi bọ́ nínú wàhálà o so kò sí wàhálà nǹkan fún yàn tí yàn bá wà ní abẹ́ òfin mi torí pé kíni ìgbà táwọn afá mú ẹ̀rí wa wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ìgbà tó wà ní maka ọdún mẹ́wàá tá anabi sallallahu alayhi wa sallam lò abẹ́ òfin wo ló wà bí òfin àwọn kùfàr wọn kẹfẹ́ rí ni wọ́n ń ṣèjọba lẹ́yìn bàtà náà bí tó wá tó kú tó ti establishi ṣẹ̀ríà sí Madina ó tún wá padà wá sí Mẹ́kà lọ́dún kẹjọ òfin kíní tún bẹ́ẹ̀ náà òfin àwọn kèfèrí náà ni anábì tún ṣe kíní anábì tún tẹríba fún bẹ́ẹ̀ náà ni torí pé kíní ipá anábì ọ̀ká wọn nígbà wọn so ní pé kí wọ́n wà lábẹ́ ìjọba tí è ṣe ìjọba ẹ̀sìn tẹ́ẹ̀ ní agbára kankan ẹmọ ẹsàmọ̀ bá dáwà tí yín lọ ẹ̀sìn mọ́ bẹ́sìn tí yín lọ tí wọ́n bá ti disturb mi kẹ́ mọ́ sẹ̀sìn kẹ́ mọ́ sí dáwà ẹmọ bá ti yín lọ ẹ fi wọ́n kalẹ̀ pẹ̀lú tiwọn àmọ́ tán bá sòfin ẹ gbọ́dọ̀ jáde ọgbọ́dọ̀ ní èmi ọ o ọ wíbẹ̀ o lẹ́yìn náà ọ sí mọ́ lọ léébù wọn pé aburú tí wọ́n ń ṣe kọmọ wá sọ lórí rédíò àbí lórí tẹlifíṣàn àbí níbi wá síta gbangba tẹ́tún gbọ́n táwọn gọ́fìnà yìí ń ṣe báyìí so sábẹ́ wọn ló ti wà náà ọmọ wà ń bẹ náà ni tí ó lóòpin ìgbà tó bá ti ń ṣe ẹ̀sìn ẹ̀sàmọ̀ bẹ́sìn tí yín lọ ẹ̀mọ̀ bẹ́sìn tí yín lọ so n ti ń jẹ́ manhaji yẹnì sẹlẹ̀fíya torí ẹlẹgbẹ́ lomi tí ó ní rọ́ o ìjọba ìyàwó takò o kọ́dà kíjọ owó sòfin kan ẹ gbọ́dọ̀ demonstrate tẹ́bá gbẹ́ nìkan tó bá ní àwọn alùsúnà abẹ́ demonstrate kìí sí alùsúnà o irọ́ nípa òkò sókọ tó ń jẹ́ fún yí ni o kàwárìjì ní jẹ́ o ẹn tó bèèrè lóhun demonstrate káàkiri so iṣẹ́ àwọn TMC iṣẹ́ wọn nu ọmọ demonstrate káàkiri so ẹ̀ subsidy wọ́n ní àgbà no no no for subsidy ah kí lọ́kàn yí pẹ̀lú yíò sí wọ́n ń gbà tẹ́ wá demonstrate ní ìsọ́díwáyọ́ àṣẹ wọn dá padà wọn dá padà ẹ̀kan ló lè yapa òfin àṣẹ ọlọ́wọ̀n ọba ni ipa yóò ká nǹkan kan sùtọ́ pé ipá bá wà tí yẹn lágbára tó lè làbújá tó lọ lè ṣe kí ni kò sọ lágbàjọba kò sì ní ṣẹ̀rí abẹ́rẹ̀ áá kí ló dáa tó àmọ́ nàìjíríà yìí fọ́nà àwọn boko haram ní òlẹ́ gbọ́ pé wọ́n lọ sí asòrò kiri síbẹ̀ mọ̀nà kán lọ bẹ́ síbẹ̀ mọ̀nà ẹ máa lọ́lẹ́ àwọn èèyàn lè mà ẹ máa yìnbọn bùlọ àwọn ẹlẹ́ni ẹ máa yìnbọn bùlọ àwọn èèyàn ẹ sì kọrí sí asorok ẹ lè débẹ̀ wọ́n lè wáyọ wọ́n lè lọ sí parking parking kan wọ́n lè yìnbọn bù bẹ́ẹ̀ wọ́n wà ní so ẹ wà ṣe tí ẹ sí àfà sí àfà tí sí ni yóò wà mú pápò lọ́wọ́ yóò tó apá mi yìí so ọlọ́run kó mẹ́ta sànú fún ẹ̀kọ́ láàrin nínú orí khawarij so wọ́n náà ni pé alùsùnà ẹnikẹ́ asàlàfíà wọ́n ma wà ní balance náà ma wà gbogbo ẹ̀ wọn ní ṣàṣejù wọn sì ní ṣe àṣẹ ètò sábẹ́ lọ́wọ́ subhanahu wa ta'ala kó mẹ́ta sí àlékún àwẹ́ sọ̀fọ́ Assalamu alaikum. Wa assalam. Please, is there any reward for a person who earns money from gambling and betting and if if you use the money for charity, sadaka, àwọn afáàmù ń ṣàlàyé pé ẹni alghaya la tubarriru alwasila kí wọ́n pé máa wá owó lọ́nà tí ọ̀dá ń jalè tí ó lọ̀lẹ́ ta tẹ́tẹ́ tí ó lu jìbìtì àmọ́ tó ń bá ti rí tán wọ́n wà lọ mọ́ká wọ́n wà kọ́ mọ́sálásí àbí yóò sógun owó náà ni yóò gbérí èèyàn yóò gbórí èèyàn yóò sógun owó tó bá sì yẹn tán òun àkọ́ mọ́sálásí tí wọ́n pín táwọn àbáwọn ṣe ní ìsinú wọ́n ti ara wọn jẹ wọ́n adé àbá alágbájá wà láì ó ti dá sàlátùlẹ̀ àti mọ́sálásí tọ́lá àwọn kí jímọ̀ ẹ̀sọ́ <laughs> ọba ẹ̀sọ́ gọ̀bí tí ẹ̀yìn lẹ́yìn ẹ ti gbàgbé ni sọ anẹ́bí ní kọ́lá tí bá fi owó èrú lọ sí hajj gbogbo owó tó wọ́n kó wá owó bú ni bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n bá ṣe tó pé ìpínlẹ̀ rẹ̀ aburú ni kí wọ́n ní ọ̀hún fi ṣe dáadáa oní ńláda sí wọ́n lọ wà ẹ̀dọ̀ lọ́wọ́ alẹ́ sàwọn ẹgbẹ́ òkú ní òdòdó wọn fún àti pínkì ní òdòdó náà wọ́n sọ bẹ́ẹ̀ lọ. orúkọ ní àṣàrà àdúgbò lọ́wọ́ sọ̀rọ̀ ní tí ìyá bá sọ̀rọ̀ tí kò fún wọn àṣùbà sọ̀rọ̀ ìgbà wo ni ó láti lórí onítọ̀rọ̀ ilé ìdá padà tí wọ́n bá sùn fi àsìkò oorun fi kọjá sọ Ànábì sallallahu alaihi wasallam ní kí gbogbo àti wọ́n bá ti jí kí wọ́n lọ lè kí padà náà ni ọjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam ó wà ní ìrìn àjò àdéhìí ẹ̀mẹ́nu bọ̀kọ́rẹ́ àti mùsùlùmí pé oorun wá gbé wọn lọ títí fá oorun ti yọ bí wọ́n ṣe jí Ànábì sallallahu alaihi wasallam ní kí wọ́n kálukọ́ lọ lè sálọ̀ àlá wọ́n sì ṣe wọ́n sì kí á sùbá náà bẹ́ẹ̀ náà so gbogbo àti ìyàn bá ti jí tíyàn wà lójú oorun sọmọyẹ kí wọn lákìyèsí kọ́ ayé kí gbogbo gbà gbogbo gbà tó wà mọ́ni ọdún tíyàn bá ti sùn kí ló tọ́ ọmọ sẹ́ẹ̀tì aláàmù njẹ́ o sùn rí kó o sùn kọjá àsìkò tó lọ bíṣẹ́ àsùbá lọ́mọ ń sùn kọjá rẹ̀ àmọ́ kò ní sùn kọ́ wá sùn di aago mẹ́sàn-án tó sì yẹ kọ́ wọ ẹsẹ̀ àbólẹ̀ ẹ̀gzámù ní skul kọ́ wá sùn níjọ ẹ̀ẹ́ àmọ́ àsùbá ni ó lè sùn ní òní rántí yéhùn sọ́mí ènìyàn náà mọ̀rí pé bal insanu ala nafsihi basira wọn lórí pò ń búra rẹ sí ni walau alqa ma'adhira kọ́lá tó bá mú excuse wá ọmọ ènìyàn náà mẹ́lẹ́mì ara rẹ̀ kí wà láyé jẹ́ exam ló tọ́ o ìmọ̀ mi tètè jí o so kí ló tó tètè máa jí fún àṣùbá náà báwọn so wọn ni pé kọ̀dá kí ojú kọ́ mọ́ ẹ̀ lápọ̀jọ pé wà ni àbí kásìkò ń mọ́ tó bọ̀ wá ìgbà wọn bóyá bí aago méjìlá àbọ̀ kọ́ ní ọ̀ẹ̀sọ̀ abẹ́rẹ̀ orúngbà wọn so kọ́ di ẹ̀yìn aago mẹ́ta kọ́ wájí ẹni wà láwọn ẹ̀jìn ìsinmi ní káìlá òyìn síra àyẹnu kí ló tó ṣe sùúrù kọ́lọ̀ lè kírun lágbo kan fọ́ẹ̀sọ̀ àsùn padà so bal l'insanu ala nafsihi basira walau alqa ma'awira naam قلنا السلام عليكم وعليكم السلام هل يجوز أن يقول لا إله إلا الله وحده لا شريك له أو لا إله إلا الله محمد رسول الله بعد الإقامة وكذا واسي إقامة كما لا إلى إلى الله سو بدعني قلري الوالد لا شريك له سو كني يعني sọ yẹ kí o jìnà sí kí àbí muhammadu rasulullah ń gbọ́ àwọn kama yẹn tó bá ti ṣe kọ́mọ̀ tó kálukú mọ́ ń dákẹ́ náà ni ṣùgbọ́n mo sì sọ pé kọ́mọ̀ tó sábúrò dáadáa tí wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀ tó tó wà nínú súnà Nabi sallallahu alaihi wasallam rẹ̀ tó ẹnìkan béèrè pé olè tó wọlé ẹnìkí máa ń sọ pé káwọn béèrè àwọn ìbéèrè tó bá rí báyìí tó bá rí báyìí tí ẹ bá wò gan yóò tún mọ̀ pé tí ò lè ṣẹlẹ̀ kọ́ rọrùn ayé ti lájú ogun orú àwọn ọ̀rọ̀ báyìí lọ kéèyàn ní olè wọlé wá bá obìnrin láṣepọ̀ ọwá doyún bó ní olè ó sì bóbìnrin láwọn ọmọ láṣepọ̀ tẹ̀ nílọ lè gbé lọ sọ́dọ̀ àwọn dókítà ọjọ́ kejì kan tẹ̀sì kan flush rẹ̀ ẹ́ eh? so kọ̀ọ̀rọ̀ ọ̀run kò lè wáyé ọkọ̀ àbẹ́ni tó bá lùkó yányán tó bá ìsì lùkó òun náà ọmọ lùkó oyún náà lọ́bẹ̀ náà ni wọ́n lùkó oyún olè lọ ọkọ̀mọ yẹn so ọwà ní tí wọ́n àtọ́ ọkọ̀mọ sẹ́yún nìsinmi ẹ́ eh? gbà tí nǹkan ti ṣẹlẹ̀ èyàn máa ń gbọ́n èyàn náà máa ń pè ní àrú àsìkò yìí kí wọ́n ní olè wọlé wọ́n bá àwọn ọmọ aládùúgbò eh, wọ́n á di oyún wọn ìbò wọn ó ti wá soyún láà ó takò ọ̀làjú ayé òní gan ó takò fúnra wọn kọ́kọ́ takò ọ̀làjú yanyan ni tí ah, wọ́n lọ wà ẹ̀dọ̀ náà. Olúwa ni Adìyẹ Musa yìí yíkọ̀ ọ̀rọ̀ sọ́tún àkọ̀ ìṣàfẹ́ bọ́lálù ààlà wàtàkùn. Wọ́n ní ṣe yà kí sọ́rọ̀ mi tó yàtọ̀ sí ah, suratul sọ̀ọ́lá àti ẹ̀ tó dájú olùkẹ́ ọmọ tó nímọ̀ súnà nàbí sallallahu alaihi wasallam ìtànàbí ma ń ká nìyẹn àìlá kúrò àwọn òkúrúwọ́lọ́ àti ẹ̀kúrò ẹ̀yọ kẹfìrún ìtànàbí ma ń ká nìyẹn kí ọmọ tó nímọ̀ àwọn tí wọ́n bá ka sọ́rọ̀ mìíràn kìí ṣe àwọn ìran tí kò ní lápílà lẹ́yìn tí a bá fi ìjẹ́ ǹjẹ́ àdínkù àdókùsọ̀lá wà bá ní àṣẹ fún wa tàbí èyí tí ó fi ara ṣe ni ẹ̀kàlẹ́ when they say when assalamu alaikum bashiratu when they say muhammad it is it is most it is most for us to say sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni gbogbo àtúnbá ti dápa nábi èyàn ṣe sallallahu alaihi wasallam so ọwà nù ní rúgbọ́n àìfẹ́rọ́jùlẹ̀ tó kírtò ìndẹ̀hu wọ́lẹ̀mí sọ́lẹ̀ aláyìí náà anábì ni imú ẹnìkan ó gbolẹ̀ ẹni tó ṣe pé wọ́n bá ń dákọ̀ mi anábì ní ọ̀dọ̀ rẹ̀ tí kò ṣe àsàlátù fún mi sallallahu alaihi wa sallam طيب قولوا إني السلام عليكم وعليكم السلام ẹlẹ́kùnrin àfẹ́ ẹgbẹ́ àdúgbò sọ pé ẹni tí òun ẹni tó fẹ́ ní owó láyé tí ẹnìkan fẹ́ni náà kò kẹ́ni náà kó máa fọ aṣọ rẹ̀ ní ọjọ́ jímọ̀ tàbí lọ́jọ́ sátọ̀dé ẹ̀dá kò sí bẹ́ẹ̀ ni ọ̀kẹ́ ẹni tó bá fẹ́ ló kọ́ máa fọ aṣọ níjọ́ sátidé àti ọjọ́ alárùbá ni kìí sí jọ jímọ̀ fúnlẹ̀ tí ó bá fẹ́ ló kọ́ mọ̀ fọ́sọ́njọ́ òun so ọ̀rọ̀ yẹn kò lẹ́sìn lè rárá kò sọ́jọ́ ayé tí yóò lè fọṣọ kò sọ́jọ́ ayé tí yóò lè wẹ̀ kódà àwọn tún ní aṣọ ifọ̀ nìkan kọ́ ní ẹ̀gbọ́dọ̀ ọmọ wẹ̀ńjọ sátidé ẹ̀gbọ́dọ̀ ọmọ wẹ̀ńjọ alárùbá kọ̀ bá wọn njọ́ kan lẹ́nìkan ń sọ lọ́rọ̀ níwájú níwájú àwọn àwọn tí wọ́n máa ń wo gbogbo àbí káàrin tí wọ́n ṣe ọ̀pá tí ó bá ń rìn lànà òwúrọ̀ àwọn kan báwọn tó bá gbọ́ ó wá ń bí ẹni yẹn pé ah, níbo ló ti kárù nǹkan báyìí ó ní ṣéwù ni Ah, ní ṣéwù yẹn ọ̀bùn ní ṣéwù yẹn ọ̀bùn <laughs> ó ní ọ̀bùn ní ṣéwù tẹ̀sán yìí à bó ní ṣéwù ti rí kámọ́wẹ̀ ìdíjọ́ àlàlùbá àti wọn ọmọ pé tíra pẹ́rẹ́ ń jẹ́ kọ́là ṣéwù Eh? Dating. Okay kí ọmọ fẹ́ obìnrin kí ọmọ lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ kódà so tí ọba ti fẹ́ obìnrin tí ọba ti yanjú mọ̀gánmà èyí ti lọ lè lọ sí ọ̀dọ̀ àwọn tí ń jẹ́ òbí rẹ̀ so láti lọ lè yanjú nǹkan tó wáyé kan yanjú wallahu a'lam. Orúkọ mi Assalamu alaikum sir. Please make a reason their name that woman could not be a leader. حديثي لا يفلح قوم ولوا أمرهم امرأة so hadith yẹn mo fẹ́ wá wá precisely gangan ni anabi sallallahu alaihi wasallam kọ́ra lan náà lólò di lan kò ní sóríire hadith mẹ́nu Sahih Bukhari hadith 4425 4425 lan yufliha qawmun wallaw amrahum imra'atun so bí anábi ṣe gbé wá nìyẹn so tẹ́bà yìí tó wá clear gẹ́gẹ́ tí ó jẹ́ ti kíṣọ́rọ̀ yẹn 7099 1799 nù Sahih Bukhari Abubakar lọ́gbàdé sí wa ó ní laqad nafa'ani Allahu bi kalimatin ayyamal jamal ó ní ọ̀rọ̀ kan ó ṣeun láǹfààní jọ tó ń jagun jamal ó ní lamma balagha nàbí sallallahu alaihi wasallam bàtà nàbí gbọ́ anna faris ipe àwọn قال النبي صلى الله عليه يفلح قوم ولو امرؤ امرأة wàláwù amra'um imra'a anábì ni wọ́n ní sórí láíláí gbogbo ìjọ tó bá ṣe kóbìnrin iná wọn fi so lórí wọn so àdísì nù 7099 inú sahih al-bukhari náà lọ́wà so wallahu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk نعم